got it. Oh, I'm not moving, I'm adjusting Do you like what you see? No need to they jealous me. Papa God up, blessing me. I go lift up my voice and sing. When people see me, they ask me, say, what did they make me shine every day? Now, Baba, upgrade me, I elevate, I elevate, I elevate. Enemies surround me, them done dead. Them nothing touch me, covered by grace. Now, Baba, upgrade me, I said. Cause you keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Thank you, cause you keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Keep on blessing me. Thank you, cause you keep on blessing me. We don't want no drama, we don't want wahala. But if you try to jam me, you will jump palava. And if you try to harm me, you will never prosper say you will never prosper. They don't know the way and they don't know the how. Mama, you should know this by now. If you're feeling me, then you can sing it loud. Sing it loud. Will you lift up your voice and When people see me, they ask me, say, what think they make me shine every day? Now, Papa upgrade me, I elevate, I elevate, I elevate. Enemies surround me, them done dead. Them nothing touch me, covered like grace. Now, Papa upgrade me, I celebrate. Thank you, cause you keep on blessing me. Keep on blessing me. shimmy, yeah, shimmy, yeah. Drink. Swalla la la. Drink. Swalla la la. Swalla la la. Shimmy, shimmy, yeah, shimmy, yeah, shimmy, yeah. Drink. Swalla la la. Drink. Swalla la la. shimmy a shimmy Bad girls gon' swallow la la. Bust down on my wrist in it, bitch. My pinky ring bigger than this. Eh, matter how I'm Beverly Hills. Eh, eh. dollar got too many girls. Matter how I'm Beverly Hills. All she wears red bottom heels. When she back it up, put it on the top. When she drop it low, put it on the ground. DJ pop it, she gon' swallow that. Champagne pop it, she gon' swallow that. shimmy yeah, shimmy yeah, shimmy yeah. Drink, swalla la la. Drink, swalla la la. Swalla la la. Shimmy shimmy yeah, shimmy yeah, shimmy yeah. Drink, swalla la la. Drink, swalla la la. finna swallow nothing. Word to the Dalai Lama, he know I'm a fashion killer. Word to I know he cupping that Valentino. Ain't no telling me no. I'm that bitch and he know. Like how your wife and thoughts. You don't get wins for that. I'm having another good year. We don't get blimps for that. It's the gang still cold. We don't get minks for that. When I'm popping them bananas, we don't link chimps for that. I, I gave these bitches two years, now your time's up. Bless her heart, she throwing shots, but every line sucks. I'm, I'm in that cherry red foreign with the brown guts. My shit slapping like dude did LeBron nuts. All the girls in come on, take a you know what I'm uh. Shimmy, shimmy, shimmy yeah, shimmy yeah. I love moves. Hola, baby, hola, hola. Girl, your hair looks so nice. Can I get to get to know ya, baby? Hola, baby, hola, hola. See your dress looks so nice. Can I get to get to know ya? Said I'm liking all you're wearing, like that smile on your face. That I like that sexy dance you do, so do it again, cause I know one I want to rock with till nightfall, till nightfall. Oh, baby, come and sugar my girl, sugar my girl, butter my bread, butter my bread. Oh baby, oh baby, oh baby, hermosa, sugar my girl, sugar my girl. What's your name? What's your name? Oh baby, oh baby, oh baby, hermosa. check, check, smile and check, check, brows and check, check, skin so fresh, fresh, I confess, yes, body on check, check, you the most beautiful, like I ain't contest, cause yo, yo, yo, yo, yo, yo, yo, yo, slay, yeah, yeah, yeah, yeah, yeah, I tell him, I know, I know, I just me and you, we are romantic, baby, come and sugar my girl, sugar my girl, butter my bread, Yeah. lélẹ́gọ́fà wà á bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania Europe àtọ̀ lè yí o ẹ wá bá wọn lọ. mo tún ti zà ó. Kings Flight Travels and Tours tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀ oṣù kẹrin April lágbèrè o. Europe yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero five six eight six eight ẹ sì lè kàn sí wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba. mímọ́ tí ó ṣe jésù mímọ́ ojúrere ọlọ́run ojúrere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favour Mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ò máa yún mi. bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa. mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀. ọ̀rẹ́ o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. sọ̀rọ̀ fọ̀ wá lélẹ́ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. ṣẹ́wọ̀ ògbọ́n nípa bíyànsì capsule ni egbògi tó jẹ́ òun ní gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yún ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí bunijẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. bíyànsì capsule capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú ìbàdàn bnc capsule wà ní danax pharmacy adamasinga tanimola pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwó ẹdẹ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà thirty bá adékọ̀yà house àǹfààní road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé oh eight one oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀. Eh mo sọ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. The Vice Chancellor of the First Technical University, Ibadan, Professor Ayobami Salami, announces its first convocation holding on March 5, 2022. Venue Tech U's main campus, kilometer 11, Lagos Ibadan Expressway. Time 10 a.m. prompt. With the visitor to the university and executive governor of Oyo State, Engineer Shimakide, gracing the occasion. The convocation lecture will be delivered by iconic scholar and administrator, Emeritus Professor Julius Okoje. Honorary doctoral degrees will be conferred on the following five distinguished Nigerians Chief Tunde J. Afolabi, Chief Adebayo Akande, Chief Ama Pepple, Professor Toyin Falola, and Mr. Shegun Agbaje, First Technical University, Ibadan, developing brains, training hands. lẹ́kọ̀ọ́ ìpàgọ́ àjọ ńlá Abraham's Faith Apostolic Church tó wà ní nọ́mbà twenty Church Street ìyànà ọlọ́pàá àkóbọ̀ ńbàdàn gbogbo ènìyàn ní Jésù ń pè ó àkòrí ìpàgọ́ tọdún yìí ni ìmúpadàbọ̀sípò replacement ọjọ́ kẹrin oṣù yìí ni ó bẹ̀rẹ̀ láago mẹ́ta sí mẹ́rin ìrọ̀lẹ́ níbi tá a ti máa kọrin ìsọlọ́run ọba láàyè aago mẹ́rin sí márùn-ún ìrọ̀lẹ́ làwọn ìránṣẹ́ ọlọ́run máa gbàdúrà fún gbogbo olúkúlùkù ọkàn lẹ́yìn èyí lérè ìtàgé tó ń polongo ìrere Jésù olùgbà ló máa gbìnàyà aago márùn-ún sí mẹ́fà ìrọ̀lẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ àti ìwàásù ọ̀rọ̀ ọlọ́run ọjọ́ karùn-ún oṣù yìí láago mẹ́ta sí mẹ́rin ìrọ̀lẹ́ làṣàyàn orin ìyìn bákan náà aago márùn-ún sí mẹ́fà ìrọ̀lẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run ọjọ́ kẹfà oṣù yìí làṣekágbà pàgọ́ ńlá tọdún yìí pẹ̀lú orin ìyìn àti ìdúpẹ́ pẹ̀lú àwọn akọrin ẹ̀mí níbẹ̀ ni ìríjú Ọlọ́run alàyè àpọ́sọ Olúṣayọ̀ Fánimokùn ó ti máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo èèyàn tólúkúlùkù ó sì máa fayọ̀ relé wọn ẹ wá kájọ dẹni ìbùkún fún Abraham's Faith Apostolic Church àkóbọ̀ nílùú Ìbàdàn Jésù lolúwa olùkéde Abraham's Faith Apostolic Church ńbàdàn. inside. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tuntun di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà na jade kówé náà zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ. láwùjọ. ẹ̀hẹ́ yeye agbẹ́dẹ́gbẹ́yọ̀ ọ Fresh FM mọ́mí jí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni àwọn oh, jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi jí o fresh fm. dr chief mrs olùtayọ falẹtí òkè lọlá jp ló ṣí di ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ la gomẹ wa arọ dalẹ àwọn orí adé ọjọ́ náà ni kábíyèsí. sabi gana fi gana kingdom. àti kábíyèsí olúwo tìlú ìwọ. alajẹ ọlọ́run tó yàn agídí ni bàbá ń kalẹ̀ ọjọ́ náà. tó ìmọ̀ ìyàwó àti mrs fọlásadé tinubu òjò. ìyálọ́jà ń jẹnẹra. gbogbo olókòlókò tó kulu jankan-jankan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yìí ń ka yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lọ́lùgbàlejò àgbà. ankara tààmú àti pass ní fi sàlá ti wọlé. four thousand naira péré lọ pamẹ́rin. aṣọ lẹ́gbẹ̀ẹ́ zero eight zero two oh three three three one six one eight. a máa retí yín. ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. kéré o ǹjẹ́ ìwọ ń wá ṣẹ́bí? iléeṣẹ́ soc Nigeria Enterprises ń wá àwọn òṣìṣẹ́ tí ó mọ ọjà tà dáadáa tí wọ́n lè máa bá wa ta àwọn ọjà tó ń jáde láti iléeṣẹ́ wa soc Nigeria Enterprises. tó wà ní Sango ní ìlú Ìbàdàn. tó sì kéré tán tí àwọn òṣìṣẹ́ yìí yóò máa mú. forty thousand naira lọ́lé lóṣooṣù. ètò yìí kò yọ àwọn ìyálé ilé ọkùnrin tàbí obìnrin sílẹ̀ o yálà o mọ̀wé kà àbí o mọ̀wé kà o lè ṣiṣẹ́ yìí. tíwọ náà yóò sì máa mú forty thousand naira náírà lọ́lé lóṣooṣù. àǹfààní ilé ìgbé wà fún ẹni tó bá wá látọ̀nà jíjìn. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pe nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. zero eight zero five five eight seven four five four six tàbí zero seven zero six two zero five four three seventy seven. olùkéde soc nigeria enterprises tó ń ṣe mọ̀tìmọ́nà èwo ló ń wúlọ wúbọ̀ sí. ijó tí ẹ mọ̀. wípéjọ ìjọba kan bẹ tí ń ara lù. public complaint commission ni mò ń sọ. ó jẹ́ gbogbo kùdìẹ̀kudiẹ àìṣedéédé. fífi gbá kan bọ̀ kan nínú. ìjọ̀wọ́ fẹ̀yìntì rẹ ló rí gbà. tàbí wọ́n lé ọ lẹ́nu iṣẹ́ lọ́nà ìtọ́. non payment of insurance claim. ìjọ nífisùn. lórí àjọ ìjọba kankan. bí NHIS NHF FCBN electricity regulation. abéyíkéyìí nínú àwọn federal state local government agency of parastatal ló bá nífi sùn wọn máa bọ̀. kódà bó ṣe any private organisation public complaint commission ṣe tán láti gbèjà rẹ̀ jà. má gbàgbé pọ́wọ́ tí bá ń dún ní a kì í fi bọ́ sọ o. máa bọ̀ tààrà. ní public complaint commission office. tó wà nítòsí ilé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́. agodi géètì ń bàdàn. kò sì nínú olówó kankan. fẹ́kúrẹ́rì àlàyé. ẹ máa pè sórí zero eight zero three seven one nine four two five seven tàbí zero eight one five nine five three nine six nine nine. má jẹ́ wọ́n jẹ́ máyé bèrè fẹ́tọ̀ ẹ̀. mẹ́ta lọ́kàn dìde. ọlọ́run nínú ayé wòlíì àtàjẹ́ rere ìsìnkẹ́lá kébìyìmá tó fẹ́ rìnrìn agbára ní oṣù òru agbára yẹn. báwa náà àkórí ẹ̀. let the wind blow. afẹ́fẹ́ ìtura fẹ́fẹ́ sí gbogbo èèyàn. lọ́rùn friday fatma. liberty stadium òkè àdó ìbàdàn látago mẹ́wàá lẹ́ni iṣẹ́ agbára yìí ti máa bẹ̀rẹ̀. gbogbo ẹni tó gbàgbọ́ nú agbára àdúrà. ó yẹ ká lọ bọ́ lọ́wọ́ ẹ̀mí nira. ìlànà àrùn fẹ́ sí. ó tó àkókò fún gbogbo èèyàn láti fò fáyọ̀. ìwọ náà má dàgẹ́ mẹ́lẹ́ jáde wá ní ìbápadé jésù. nínú ayé àwọn ìránṣẹ́. reverend david akérèlé pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu àtàwọn olórin ẹ̀mí. prophet and evangelist sikala kébìmá agbára yóò máa ṣe lọ́jọ́ Friday four ní Liberty Stadium òkè àdó Ìbàdàn Christ Power Evangelical Crusade International Christ Prophetic Chapel ní ọlọ́run pàṣẹ ìṣòro agbára ìfún zero eight zero three four seven zero five zero five one gbogbo ẹni tó bá farahàn ló máa sọ tẹ́sítímọ́nì lórúkọ Jésù àmín o. ajá balẹ̀ ajá balẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ. ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ti bẹ̀rẹ̀ yes nira bájì gan. yes ọ̀rọ̀ yes. anything ẹmu àwẹ̀ ti bẹ̀rẹ̀. ká má sọ ṣé ká má sọ. má sọ. ok pàápàá níwájú ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè fún ìrántí àwẹ̀. ọ̀sẹ̀sẹ̀ fi nǹkan tán. nẹ́tọ́ọ̀kì tó dáa. ẹ bá ń gbọ́ mi nẹ́tọ́ọ̀kì yóò dáa ẹyẹ yọ alfa sẹyìn ti wà ń bẹ ṣe ti ṣe tán sí kámọ̀ nṣó. all right kí tiẹ̀ ní máa ṣe ọ̀nà. já a máa kàńtàkà lọ yóò ṣiṣẹ́ bódì lára ẹ nísìnyí <laughs> ọ gbọ́dọ̀ agiu tó bá ti ṣẹ̀ṣẹ̀ ló kíní tá gbọ́dọ̀ mọ agiu. yóò wá ọkàn miss agiu ni. kò burú já mi lórí ẹ̀. ẹni tí í ṣe alága nígbà kan fún àjọ olómìnira tí wọ́n gbé ètò ìdìbò nàìjíríà lé lọ́wọ́ kọ́ ṣe kò kárí ẹ̀ chairman tẹ́lẹ̀ fún Independent National Electoral Commission ọ̀jọ̀gbọ́n àtàírù jẹ̀gá mọ̀ ti sọ dẹ́ndẹ́ lọ́rọ̀ wọn ni jẹ̀gá ló wòye tó sì ṣàlàyé ọ̀rọ̀ sígboro ayé pé nàìjíríà ti wà ní bèbè àti ṣubú odò ìṣègbè ọlọ́run kó ṣàánú wa ni o jẹ̀gá mọ̀ sọ̀rọ̀ làbújá àbújá olú ìlú ilẹ̀ wa nàìjíríà òun náà ni jẹ̀gá ti sọ̀rọ̀ lánàá ọjọ́rú Wednesday láòkò tó ń bá wọn kópa níbi ìpàdé àjọ ńlá àwọn òṣìṣẹ́ kan ìpàdé àjọ ńlá tó ní í ṣe pẹ̀lú òṣèlú workers political conference eléyìí tí àjọ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí Nigeria Labour Congress tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ wọ́n pe jẹ̀gá síbẹ̀ bí àlejò pàtàkì jẹ̀gá débẹ̀ ọ̀kan láti sọ̀rọ̀ jẹ̀gá gba gbohùngbohùn lọ́ba bẹ́kẹ̀ ọ̀rọ̀ sígboro ayé ó ní ẹ má jẹ́ ń tàn yín ètò ìdìbò ọdún tí ń bọ̀ 2023 ó ṣe pàtàkì nínú ìgbésí ayé Nàìjíríà òun náà ni ó júwe bí ìṣọ̀kan wa ibi tí ó dorí kọ òun náà ni ó sì sọ fún wa bí ìyè lọ́rọ̀ nàìjíríà já sí àbí ìkan òkú tí í ṣèdàkejì ó ní ìdírè títo lórí tẹlẹmù gbogbo ẹni ọ̀rọ̀ nàìjíríà kàn ìrẹ ìmí àwọn àwa la fi gbọ́dọ̀ pa kítí mọ́lẹ̀ tètè yàn ọ̀nà tá a fẹ́ rìn ní 2023 jẹ̀ga ọ sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní lóòótọ́ o nàìjíríà lè mọ̀ tí ìdàwó tán yányán àmọ́ ilé tí bá ti ń sọ̀kò yóò wó ni àpẹẹrẹ ti ń sọ nàìjíríà ilé tí ń jẹ́ nàìjíríà yìí ó ti ń sọ̀kò oníṣẹ́kẹ̀sì máa wò ó àwọn kànránjọ́gbọ́n adìmọ́jẹni gbẹ́rù ẹ̀dá tí gògóńgò kádàrá nàìjíríà wà ní ọwọ́ wọn wọn ò ṣe tán àti sọ ọ́ lẹ̀ ó ní ìdí abájọ ni pé ẹ wo àwọn èèyàn tá a fẹ̀yìntì bí igi tí àbá ti gbádùn gbálálà wọ́n fi kìkì ara ṣe ẹ̀gún náà ni ó ní àmọ́ bí àfẹ̀yìntì wọn bí kágbára kúrò wọ́n ń bẹ nímọ̀sán àní kí wọ́n fún wa ní dúndùn mu kíkan ni wọ́n tún ká fún wa táwa náà ń fún un sẹ́nu ó ní gbogbo àṣàmọ̀ yìí òun náà ló ṣe wọ̀ látàrí gbogbo àwọn èèyàn tá a gbé sídìí ìjọba àmọ́ tí dàda wọn ò dá dáadáa fún wa ó ní ṣe ni gbogbo wọn ń sowọ́ pọ̀ fọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn láti máa ṣe aráàlú ní jàǹbá ó ní iṣẹ́ tá a rán wọn kò yé wọn mọ́ àwọn tó yé wọ́n ń ṣiṣẹ́ ọ̀hún bàlàbàlà wọ́n mọ̀ọ́mọ̀ ni ó ní ẹ wá wo gbogbo eléyìí ní ìsìn ṣé gbogbo ẹ̀ ò ti máa júwe ibi tí nàìjíríà ń lọ ìdí rèé tó ń fi ń sọ pé láwùjọ tí ń jẹ́ nàìjíríà yìí bá a bá tètè falẹ̀ mọ́ ká ṣe bó ṣe yá ṣe lókè láàrin àti nísàlẹ̀ tó e dọ́dọ̀ aráàlú tí sara àwùjọ 2023 tá à ń wò yìí hè ètò ìdìbò rẹ̀ ọlọ́run kọ́ ṣàṣàánú ni o jẹ̀ga ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí ó mọ̀ ní kọ̀dí alárẹ̀mú tí ó ṣe kò kárí ètò ìdìbò láàrin ọdún 2011 sí 2015 nígbà náà kí ó tó di wípé ó parí sáà rẹ̀ tó sì kúrò lórípò jẹ̀gáǹgbà tí ó sọ̀rọ̀ lánàá ó ní ọ̀pọ̀ àwọn adìmọ́jẹnigbẹ́rù àti afúnilóko ìdí ọ̀pẹ̀rọ tá a yàn sípò òṣèlú ó ní wọn ò ṣe dáadáa àtàwọn àtàwọn alájọṣepọ̀ wọn collaborators wọn ó ní wọn ò ṣe dáadáa wọn bá ṣe dáadáa bẹ́ẹ̀ wẹnu lẹ̀ ẹ wẹnu ẹkọ́ ẹ wo ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣé bó ṣe yé orílẹ̀ jẹ̀gá ni wọn bá ṣe dáadáa ẹ wo ẹ̀ka ààbò ṣé ààbò bò wá ó ní wọn ìbá ṣe dáadáa ẹ wo ìṣọ̀kan nàìjíríà sí òtí mọ́ yìnrìn bíi òrí inú òrùn ó ní wọn ò bá ṣe dáadáa ẹ wo àwọn nǹkan àlùmọ́ọ́nì ńláńlá tá a ní láti fi jẹ́ orílẹ̀-èdè ńlá lágbàáyé ó ní gbogbo wa kàn ń ṣe bíi ọmọ alápatà tí ń jẹ egun ni ó ní nǹkan kan ò ṣe dáadáa fún nǹkan kan lórílẹ̀‐èdè yìí àmọ́ o ó ní a gbọ́dọ̀ falẹ̀ mọ́ kó tó pẹ́ jù before it is too late torí borí bá ti kú ò lọ́rùn kọ̀sẹ́kùn kan téèyàn fẹ̀sùn mọ́ ìròyìn yẹn pé ha ha ọlọ́run tètè bá wa ṣe é fìgbà yìí yẹ wá ojú hmm. ìwé ìkejìdínlógún ìwé ìròyìn punch tó jáde fún tòní ni mo ti kà bóde. àdúrà ọmọ nàìjíríà náà nù ọlọ́run ni ó wa ṣe é òkè ẹ jẹ́ ká jọ lọ sí ojú ìwé keje ti Nigerian Tribune ní àárọ̀ tí ò ní o ní ìtòkọ látàrí ètò ààbò tí ò fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí eléyìí náà ni ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ló gbé ọ̀rọ̀ wọn lé lórí láàárọ̀ yìí pé àìsí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dandan lórílẹ̀‐èdè yìí o ó lè ba nǹkan jẹ́ fún ètò ìdìbò gbogbogbò èyí tí ń bọ̀ lọ́dún 2023 àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi Christian Association of Nigeria wọ́n ti ṣe àpèjúwe wàhálà àìsí ètò ààbò tó gbópọn lórílẹ̀‐èdè Nàìjíríà léyìí tó jẹ́ pé àwọn ọ̀daràn wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n ní ìgboro ayé ni àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí àti àwọn kànáńkórí agbébọn tí wọ́n gba gbogbo ìgboro ní orílẹ̀-èdè yìí pé ó lè pagidínà ìkógojà ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ CAN Reverend Dr. Samson Ayọ̀kúnlé ló sọ̀rọ̀ náà jáde o nígbà tí ó ń fikùn lukùn pẹ̀lú àwọn aṣáájú ẹ̀sìn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Kristi ó ní àti àwọn ikọ̀ kan tí wọ́n láti ọ̀dọ̀ àwọn ìbò aláwọ̀ funfun bákan náà tí wọ́n mọ̀ wá wòye bí ètò ìdìbò bó ṣe ń lọ Chief Election Observer arábìnrin Maria Arena dé wọ́n wá bá ní àlejò ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò èyí tí ń kànlẹ̀kùn lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà Samson Ayọ̀kúnlé ààrẹ fún ẹgbẹ́ CAN ó tẹ̀síwájú o ó ń sọ fún gbogbo ọmọ lẹ́yìn Kristi pé kí oníkálukú ká máa ṣe ojúṣe wa bó ti tọ́ àti bó ṣe yẹ ṣé òun náà sì tún ní alága fún ikọ̀ àwọn èèyàn tí ń ṣàjọṣepọ̀ nípa ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Interreligious Council ní orílẹ̀‐èdè yìí ó níbi tí ètò ààbò tó dé dúró ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ó lè mọ̀jẹ̀ kí ètò ààbò ètò ìbò tí ń bọ̀ lọ́nà pé kò já gaara o pé ó sì lè mọ́ jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo tó lórí tẹlẹmù ní orílẹ̀-èdè nàìjíríà torí pé ìbẹ̀rù bójó wọ́n mọ̀ bá ṣe wọ́n léṣe wọ́n mọ̀ bá jí wọn gbé tàbí wọ́n mọ̀ bá fẹ̀mí wọn ṣòfò wọ́n ló ti dàbò gbogbo ọmọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ọwọ́ à ń ké sí ààrẹ wa àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ààbò pé kí wọ́n tají wọ́n ti ń tò gbéjù gbogbo akitiyan tí wọ́n sọ pé àwọn ń ṣe yìí kò tí ì dáa tó torí pé àwọn tí ń jiyàn gbé àwọn tí ń yìnbọn máwọn tí wọ́n ń gbẹ̀mí aráàlú káàkiri wọ́n ń ṣe pẹ̀lú àṣegbé káàkiri ni nígbà tó ń sọ̀rọ̀ ó ní tẹ́lẹ̀ ìbá lọ tẹ̀síwájú o ó ṣeé ṣe káwọn èèyàn ó fìdí mọ́lé tá à ń fẹ́ rọ́ràn nítorí pọ́ fẹ́ lọ rèé dìbò ó ní nípasẹ̀ èèyàn ṣé yóò jẹ́ ìtẹ́wọ́gbà ni ó láwọn mọ̀ pé báwọn èèyàn bóde wọn ó dìbò bí wọn ó ṣe dé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá dì ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni yọ́mọ̀ yìí pé ìjọba ṣe ń tó wù ú ni ó ní àti ń bá eléyìí láti bí ọdún mẹ́tàlá sẹ́yìn ibì kan náà la wà tá à ń parida bí omi inú ẹ̀kọ́ kódà Reverend Ayọ̀kúnlé ó ké sí àjọ olómìnira tó ń ṣe kòkárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé wọ́n mọ̀ ṣàyọjú ràn sí nǹkan tí ọkàn wọn ó sì ń sọ fún wọn wípé èyíkéyìí inú ọmọ tó òṣìṣẹ́ INEC tó bá ní káàdì ẹgbẹ́ òṣèlú kankan lọ́wọ́ pàápàá ẹgbẹ́ tí ń ṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí nínú APC pé kọ́ lọ́ọ́ fa káàdì yàn tàbí kó kúò lẹ́nu sẹ́yìn jẹ́jẹ́ àìjẹ méjì lábàládé kọ́mọ̀bà ṣe pé yọ̀ọ́ lọ́ọ́ rèé lọ́wọ́ nínú bayobayo Reverend Ayọ̀kúnlé ó sọ fún àjọ olómìnira tí ń ṣe kòkárí ètò ìdìbò pé kí wọ́n tiẹ̀ kẹ́kọ̀ọ́ lára bí wọ́n ṣe dìbò ní orílẹ̀-èdè Gambia níbi tó jẹ́ pé Gambia mélòó ni lára Nàìjíríà tá a bá sọ pé káfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹlẹ́gbẹ́ ọ̀mẹ́gbẹ́ rẹ̀ ó ní wọ́n yẹyọ nínú ètò ìdìbò wọn kí ni wọ́n ní ní Gambia tí Nàìjíríà ò ní ìlọ́po àìmọye rẹ̀ ní orílẹ̀-èdè wa yìí ó sọ ọ́ pé tá a bá fẹ́ kí nǹkan lọ déédéé bó ṣe lọ ní orílẹ̀-èdè Gambia ká pe àrò àti ọ̀dọ̀fínú wa ká bára wa sọ̀rọ̀ níparí Reverend Dr. Samson Ayokunle, ó fi kún pé ẹnikẹ́ni tí ó bá wá bọ́ sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó tẹsẹ̀ bọ́ bàtà tí Buhari bá bọ́lẹ̀ Kristẹni lọ gbọ́dọ̀ jẹ́ o hmm. hmm. lọ́ba tán. ok lójú ìwé ìkejìdínlógún page eighteen àti ìkọkàndínlógún page nineteen ti punch tó jáde fún tòórọ̀ yìí ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà ti pa á láṣẹ fáwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ bàálù ti ń ná ìlú sílù lábẹ́lé àwọn domestic airlines pé owó tí wọ́n gbé gorí owó ọkọ̀ bàálù kí wọ́n gé báyìí báyìí ìjọba nàìjíríà ti pàṣẹ lánàá pé wéré kí àwọn iléeṣẹ́ tí wọ́n ní ọkọ̀ bàálù tí wọ́n fi ń ná ìlú èyí lábẹ́lé ní orílẹ̀-èdè nàìjíríà ìdá ọgọ́ta sixty percent tí wọ́n fi fi owó lé owó ọkọ̀ bàálù wọn kí wọ́n mú kó ń báyìí báyìí báyìí bí wọn ò bá fẹ́ rí pípọ́n ojú ìjọba bí ìwé ìròyìn punch tó ṣèwádìí ló jẹ́ kó di mímọ̀ pé ńṣe ni àwọn tí ń wọkọ̀ bàálù lábẹ́lé ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n gbé ẹ̀sùn lọ́ọ̀rì bá àjọ tí ń bá ní dáàbòbò ẹ̀tọ́ ẹni tí ń ra nǹkan tí ń dáàbòbò ẹ̀tọ́ oníbàárà Consumer Protection Commission pé àwọn onílé iṣẹ́ ọkọ̀ bàálù ti fẹ́ mọ́ rẹ́ni jẹ rẹ́ni ìjọba àpapọ̀ bójú wo kíní ọ̀hún ni wọ́n sì rí i pé àwọn oníléeṣẹ́ ọkọ̀ bàálù ti ṣèpàdé láàrin ara wọn ni wọ́n wáá fẹnu kò pé káwọn náà sáré gbé owó gorí owó ọkọ̀ bàálù ìjọba ní àfírà tètè yọ ẹ yọ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kọkàndínlógún ìwé ìròyìn ti punch sọ́jáde lóòrọ̀ yìí o. àbíjàre o kí ni. ní tí ọ̀bàdà kan yọ kúò <laughs> wọn yọ nǹkan míì sì lè da téèyàn ó fi ilẹ̀ bẹ́ẹ̀. Ah. ètò tí ọ̀bàdà lè yàn yọ. tí ọ̀bàbá yẹn lẹ́jẹ̀ mu yanni ẹ eh? kí kí kí kí kí ìpayẹ. àfìrà <laughs> ah, tètè yọ àfìrà tètè yọ kò níbẹ̀ o all right ẹ jẹ́ ká tún so lójú àwọn ìwé ìròyìn wa tó jáde ní òní báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ wípé látàrí ìyanṣẹ́lódì ti asuu àwọn akẹ́kọ̀ọ́ wọn bínú tán yanyan o wọ́n sọ wípé bíjọba àti asuu ọ̀bá yanjú aáwọ̀ tí ń bẹ láàrin wọn àwọn jẹ́wọ́ ìtí ń fún ìjọba àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ káàkiri àwọn iléèwé yíká ìpínlẹ̀ Ondo lábẹ́ National Association of University Students NAOS ní àná òde yìí iná ni wọ́n sọ wípé àwọn ò ní gbà bí nǹkan ṣe ń lọ báyìí tó sì lè ba ọjọ́ ọ̀la ti àwọn jẹ́ o lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tó akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n péjọ sí ojú ọ̀nà Àkúrẹ́ Iléṣà ní kùtùkùtù ní nǹkan bíi ọwọ́ aago mẹ́jọ àárọ̀ ni wọ́n ti gbé àwọn àpólà gìgóródómù àti àwọn nǹkan jákujàku míì tó ṣe é di ojú ọ̀nà kí ọkọ̀ mọ̀bà ráyé ọ̀nà lọ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n fò àmbẹ̀ wọ́n ní àwọn tó jẹ́ onímọ́tò tí wọ́n ń lọ sí àwọn agbègbè tó wà nítòsí wọ́n láti ṣe ní gbàǹkọ̀rọ̀kọ́yà ni ẹ̀bùrú ni wọ́n gbé gbà eruku láì lórí oníkálukú hàn bí wọ́n ṣe ń lọ torí pé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n fọ́n múdélẹ̀ ni pé àwọn ò ní jẹ́ kí ẹnikẹ́ni kọ́kọ́ àjọ lọ àfìgbà táwọn bá gbọ́ pé asu àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti yanjú ti ń bẹ láàrin wọn wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tí wọ́n ń woṣẹ́ nìran tó jẹ́ àwọn olùkọ́ wọn pé wọ́n ń fi ọjọ́ ọ̀la tàwọn ṣe àwàdàrè tí wọ́n sì ní gbọmọgbọmọ bí wọ́n ṣe ń daṣẹ́ sílẹ̀ yìí ó ń jẹ́ kí akùdé kó dé ba ẹ̀kọ́ àwọn àwọn ò lè tẹ̀síwájú àti wípé ibi tí ń dé sí ní ara tàwọn kò bá wọn lẹ́jẹ̀ mu ẹni tó ṣe olórí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí tó náà ti jẹ́ ẹni tí í ṣe ààrẹ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Federal University of Technology Àkúrẹ́ Èsédèrè Abraham ló ní àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọ́n mọ̀ tẹ̀ síwájú ni láti gbé igi díẹ̀ ojú ọ̀nà ní káàkiri àwọn tó jẹ́ olú ìpínlẹ̀ kọ̀ọ̀kan yíká orílẹ̀-èdè Nàìjíríà pé bísímìláì làwọn ṣe o àwọn ò tí ì bẹ̀rẹ̀ gangan wọ́n sì dámọ̀ nígbà tí ọjọ́ bá mọ̀ lọ bí ọjọ́ méjì mẹ́ta lórílẹ̀-èdè yìí ó korojú sí ìyanṣẹ́lódì ojoojúmọ́ gbogbo ìgbà tí asuu bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ìjọba tí ìjọba náà ó sì tún kọ̀ pàkọ́ sí wọn pé asukọ̀ o lòbítò wọn ni ó ti wá tó gẹ báyìí látọdún 1999 títí di àkókò yìí àwọn akẹ́kọ̀ọ́ kọ́ lọ gàràgàrí àfi asuu lónìí ìjọba àpapọ̀ lọ́la e ṣàfìṣe ni ẹ̀wọ́ ìròyìn ogun ìbẹ̀ lójú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. Wike tún ti wí nǹkan ó ní PDP ni ó padà fa nàìjíríà dé èbúté ògo káwọn ọmọ nàìjíríà ọmọ bí wọ́n ṣe fìgbálẹ̀ gba APC e kúò ní 2023 wáò wáò wò ó lajá ń ké ní ìròyìn yẹn lójú ìwé kejìdínlógún punch fún tòórọ̀ yìí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ló ti sọ̀rọ̀ sókè ó ní orílẹ̀-èdè nàìjíríà yóò mọ̀ ní ìmọrírì àwọn iṣẹ́ ńlá iṣẹ́ àmì tí múnú ẹni dùn pàápàá lẹ́ka nǹkan àmúṣọrọ̀ àti nǹkan amáyédùn infrastructure bọ́ bá di twenty twenty three bí wọ́n bá fi lè tún dìbò fún People's Democratic Party PDP láti gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC Wike ní PDP ti ṣetán báyìí láti mú Nàìjíríà dé ilẹ̀ lérí nípasẹ̀ sísàtúnṣe sí ọrọ̀ ajé táwọn ẹgbẹ́ onígbàálẹ̀ ti bàjẹ́ àti nípasẹ̀ mímọ́ àbòbò nàìjíríà kúrò lọ́wọ́ lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tá a wà yìí ó ní èyí ń bá ọmọ nàìjíríà fúnra wọn bá ti ṣe tán ni o láti fi ìgbálẹ̀ gba APC kúò ní ìgboro ayé Wike ó ní àwọn ọmọ nàìjíríà bá a bá ní tanra wa ó ti sún wọn ẹ ti rí lójú kálukú pé ó ti rẹ̀ wọ́n lábẹ́ ìjọba tí APC ń ṣe lọ yìí ọ̀nà kan oṣo tèmi sì lè dá fún yín tẹ́ ẹ fi lè gbára yín ni kẹ́ ẹ lọ rèé gba káàdì olùdìbò yín bẹ́ẹ̀ bá sì ti gbà á èyí ń voter card yín ẹ lò ó láti fi gbọ́n wọn bí omi kúò lóróyè bó bá di twenty twenty three àsìkò tó lọ rèé sí iṣẹ́ àkànṣe kan ojú ọ̀nà kan eléyìí tí wọ́n ń ṣe lọ sí Nkpọ̀ ní ìpínlẹ̀ Rivers ńlọ́lanu tó sọ̀rọ̀ ńgbà ó dé ibi tí wọ́n ti ṣí iṣẹ́ ọ̀nà tuntun orí tèrò yá bí omi wíkẹ́ ní ha àwa PDP lẹ́nífẹ̀ẹ́ tó yìí ìbáṣiṣe pé bẹ́ẹ̀ ṣe pọ̀ yìí náà lẹ́ẹ̀ṣe pọ̀ jáde dìbò ní ọdún 2020 ìbádá o a jẹ́ pé èyí ń sọ pé ọmọ Nàìjíríà ti ṣe tán láti kó lábẹ́ ìjọba amúnisìn ìjọba amúnilẹ́rú náà nu tọ̀ ń táwọ̀ wí fún yín ni pé PDP ti ṣe tán láti pèsè iṣẹ́ fẹ́ni tí ò níṣẹ́ PDP ti ṣe tán láti ṣàgbéǹde ọrọ̀ ajé tí wọ́n ti bàjẹ́ PDP ti ṣetán láti yọ̀ǹda rẹ̀ fọlọ́run lódùmarè láti lò mú ìyanu ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ìròyìn yẹn pé PDP lójú ìwé kejìdínlógún ìwé ìròyìn punch tó jáde lóòrọ̀ yìí. ajá balẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research eléyìí tó jáde lórí mama atm pos. àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadéfì gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center yàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó náwó pẹ̀lú ìrọ̀rùn. nígbà tí ọlọ́run dá ìkólọsíọ́nì padà àwọn sì dàbí ẹni tí ń lá àlá. gbogbo mi fún mountain of restoration òkè ìmúpadàbọ̀ sípò tó gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀ sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà títí ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt quarry ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. ìròyìn níyàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ tó ń ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nàgànà sí ẹ̀ka Bible Study Unit CCC Goshenland Cathedral àkóbọ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ tó yàyà wá àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wà. pẹ̀lú àkòrí ìdàpọ̀tì ẹ̀mí mímọ́. yes holy spirit will be moving mightily in the six hours prayer stretch. team the fellowship of the holy spirit coming up on saturday twelfth march twenty twenty two by nine a.m. to three p.m. jesus christ will be answering to building and rebuilding prayer altars intimacy with the holy spirit holy spirit baptism and so much more. ọ̀pẹ́ ní ìfàmì òróyàn lolúwa yóò lò ní saturday ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán venue celestial Church. Church of Christ Goshenland Cathedral along Gbẹ́nàgà Kọ́lápọ̀ Ìṣẹ̀lá GRA Àkóbọ̀ Ìbàdàn a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí Goshenland TV lórí YouTube for enquiries zero seven zero three seven three nine two nine six three ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́ nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich fair eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich fair eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní. skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí ìsìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.com www.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. aláṣepẹ́ ìpàdé àdúrà láàrin tí ọlọ́run ti máa ń bá yí ọ̀gọ̀rọ̀ ènìyàn pàdé ní oṣù mẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́ta ní ìjọ mẹ́ta wọlé dé fún ìgbà àkọ́kọ́ ní ọdún twenty twenty two aláṣepẹ́ ìpàdé yóò bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ keje sí Wednesday ọjọ́ kẹsàn-án ní ọ̀sẹ̀ àkọ́kọ́ Monday ọjọ́ kẹ ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho, ọkọ ibà, ara ti yá gágá o, Mustapho, ó ṣe gan-an mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà àwọn kan ò gbàgbọ́ pé ohun bàǹtàbàǹtà báyìí lè ṣẹlẹ̀ láwùjọ wa. má lò kù wá kó o gbà tuntun. bẹ́ẹ̀ ni ojúlówó àrà tuntun láti iléeṣẹ́ solar telecoms. má wa kù wá kó o gbà tuntun. ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí ló ń bi mí lánàá pé níbo ni mo ti rówó ra fóònù tuntun pẹ̀lú bí nǹkan ṣe rí nígboro yìí mo bá bi í léèrè pé ṣé kò tíì gbọ́ nípa má lò kù wá tuntun ni. ìbáwọn tí mo ń gba aṣọ tí mo ń fún yàn ké ni. <laughs> apanilẹ́rìn làlàbí yìí mo ṣáà ti sọ fún pé solar telecoms ló mú kígbà ó rọ gbogbo mùtúmùwà lọ́rùn. ìbò náà má rèpè péréte. yára lọ sí solar telecoms láti lọ pààrọ̀ fóònù tó ti ń lò tẹ́lẹ̀ pẹ̀lú owó péréte. àwọn fóònù bíi samsung infinix tecno nokia iphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tara ṣàṣà máa bọ̀ ní solar mega store lẹ́gbẹ̀ẹ́ wema bank mọ́kọ́lá roundabout mọ́kọ́lá ìbàdàn tàbí kí o lọ sí www.solatonline.com telephone zero nine zero seven four three four nine seven seven six àti zero nine zero seven four three four nine seven seven seven. solar telecoms má lòkùwá kó gbà tuntun ti pọ́ǹpì concept àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. akórèdè àwọn olú ìbàdàn gbọ́dọ̀ jẹ́ jíjẹ́ afákọ́ concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣé wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àti lagun. bẹ́ẹ̀ mẹ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í yín kú oríire. tábà wa rẹ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ. abẹ́ ò tí ì ráyè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. tí pọ́ǹpì wà nọ́mbà twelve ọ̀làdọ̀kù street by a plus guest house àrí avenue ní bọ́díj ìkẹjà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five. késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀. tí tẹ́ ń retí ti dé. ẹ a nílò ìbàdàn. tí pọ́ǹpì concepts developer that cares. Christ the love evangelical ministry. Christ Beloved Evangelical Ministry number one CMS bus stop ìyànà church ìwòròdú Ìbàdàn ó pé ọdún méjìlélógún o. hallelujah hallelujah ọpẹ́ wa ràgùdù bàǹbà hẹrìmọ́ni pàpà jùlọ lọ́wọ́ àwọn òkè ẹ̀mẹ́yẹ ìfòròyìn tọ́lọ̀ ń tilẹ̀ lórí pẹpẹ mímọ́ olúwa bàbá wa ẹ̀mú ọlọ́wẹ̀rẹ́ rev dr ẹ̀sọ́ mọ́sẹ̀yà prophet akibiyi max rev iyo falade pastor evangelist olùkọ̀tún Rev emma ayọ́lágójú àwọn tí wọ́n ti kọ kúgbú orin bíi mama wa bọ́lá rẹ evangelist tọ́pẹ́ àlàbí evangelist dr bisi aláwìyé evangelist bukola akẹ́ adéṣẹ́wọlẹ̀ jésù elijah akétóbi ọlọ́run òsọ́bẹ́ abj gospel musician christ beloved mass choir ìsọjí la fi bẹ̀rẹ̀ lọ́jọ́ thursday march three twenty twenty two láago márùn-ún ìrọ̀lẹ́ friday march four ní ìṣòro àgbáyamuyamu bẹ̀rẹ̀ laago mọ́kànlá alẹ́ sunday march six ní ìdúpẹ́ o bẹ̀rẹ̀ laago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú àkòrí from grass to grace prophet johnson àti pastor mrs victoria adiago lólùgbàlejò telephone oh eight oh three four seven two five five eight five yéésù ọba àrà retí rẹ mọ́gbẹ́yìn bẹ́ẹ̀. ajá balẹ̀ àrùwá. iṣẹ́ tẹ ẹran wa náà ni àwa ń jẹ́ o àjà àbálẹ̀ ìròyìn ní tilé tó kó kárí ayé ó lè ń gbọ́ láti ìkànnì ti fresh nílùú ìbàdàn ó yá ìròyìn kan tó rèé lóun náà tó rojú kókó nínú ìwé ìròyìn ti Nigerian Tribune Afẹ́nifẹ́re Ohanaeze Middle Belt Forum wọ́n ti sọ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin wa wọ́n ń họ ọ̀rọ̀ Nàìjíríà lẹ́bẹ̀ẹ́ bá ní o látàrí kíni wọ́n ní látàrí ti àtúnṣe sí ìwé òfin ọdún 1999 èyí tí a ń lò ńṣe ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lérí àtúnṣe tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá láti ọ̀dọ̀ àwọn èèkàn ẹgbẹ́ tó so àwọn ẹ̀yà kọ̀ọ̀kan pọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀yà afẹ́nifẹ́re ohanaeze ndigbo àti àwọn èèyàn tó wá láti middle belt ní àná òde ni o iná ni wọ́n bẹ̀rẹ̀ sí kan àwọn asòfin wa ní ìkó ọ̀rọ̀ lórí àtúnṣe tí wọ́n sọ pé àwọn ń ṣe síwé òfin 1999 èyí ò 1999 constitution wọ́n ní ní pàtó àwọn ẹgbẹ́ ni wọ́n sọ fún àwọn asòfin wa pé wọ́n ń pẹ́ nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n ń pẹ́ ẹ́ lẹ̀ ní dọ́ọ̀jì kí ni jẹ́ dọ́ọ̀jì náà. pé kéèyàn rọra yẹ <laughs> mo yẹ ẹ wọ́n ní wọ́n ń yẹ ẹ ni o wọ́n yẹ restructuring sílẹ̀ báyìí wọ́n sì mọ̀ wípé agbára ń tọ́ wà láàrin gbùngbùn kí wọ́n fọ pẹ́ power devolution kí oníkálukú náà kó sì máa gbọ́ bùkátà lórí ẹ̀ẹ̀kan bí tí ó bá ń jọba lé lórí wọn ní nínú àwọn nǹkan tí wọ́n lé sílẹ̀ tó dàbí méjìdínláàádọ́rin tí wọ́n ń ṣe àtúnṣe sí gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan sọ̀rọ̀ nípa restructuring wọn ń họ́ lẹ́bẹ̀ẹ́ bá ní ńṣe ni àwọn tó jẹ́ ẹgbẹ́ yìí wọ́n bu ẹnu àtẹ́ lu gbogbo ìgbésẹ̀ èyí tí wọ́n ń gbé wọn ní ní tó lè kó nàìjíríà yọ nínú yọ̀ọ̀yọ̀ tí nàìjíríà tó tẹsẹ̀ bọ̀ báyìí náà ni pé ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ wọn ní ọ̀nà tá ń gbà ṣe àkóso ìjọba kó tó di pé nàìjíríà di olómìnira títí títí tá a di olómìnira kó tó wá di àkókò táwọn ọmọ ológun tí wọ́n yí àga mọ́ ìjọba àwa ara wa lẹ́sẹ̀ lọ́dún 1966 nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ tẹlifíṣàn kan ní ìlú àbújá bàbá <clears throat> ayọ̀ adébánjọ ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣáájú fún ẹgbẹ́ afẹ́nifẹ́re ó ní àtúnṣe tí wọ́n ń ṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ìtànjẹ awúrúju ìgánmùsẹ̀ ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àbí ìgbà tí wọ́n ń ṣe ìṣíjú fọmọ nàìjíríà ni nítorí wọ́n ní àwọn eegun tó yẹ kí wọ́n mọ̀ mọ̀ kí wọ́n bójú tó mẹ̀ wọn ò bójú tó àti wàá mọ̀ wọ́n ni wọ́n ní nípasẹ̀ èso wọn làá fi mọ̀ wọ́n àwọn ará àbímọ tí wọ́n ń se wọ́n sọ fún àwọn asòfin wa pé wọ́n fi ojúṣe wọn sílẹ̀ wọn ò ṣe o ṣòkòtò tí ọ̀balẹ̀ tẹ́ ni wọ́n gbà létí gbogbo àtúnṣe lẹ́lẹ́yọ̀rọ̀ téè tí wọ́n ń ṣe yìí kò lè ba ní orílẹ̀-èdè yìí níbi tó jẹ́ pé wàhálà ojoojúmọ́ ní dojúkọ ọmọ nàìjíríà ṣẹ̀wárí ẹgbẹ́ ti Ohanaeze <clears throat> Ndigbo táwọn náà mọ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn asòfin wa ní ilégbọ̀n asòfin àgbà lọ́hùn wọ́n ti fi àwọn nǹkan gidi tó yẹ kí wọ́n ṣe sílẹ̀ tó jẹ́ ìṣòro orílẹ̀-èdè wa nàìjíríà yìí ó ní bí nǹkan ṣe wà tó ti doríkodò mọ́ nàìjíríà lọ́wọ́ wọn ò bójútó o nígbà tí ẹni tí í ṣe akọ̀wé wọn tó ń wọ́n mọ̀ fọ́ọ̀n olóyè annex ọ̀gbọ́naya ó ní ẹgbẹ́ tàwọn ò tọ́jẹ́ Ohanaeze Ndigbo àwọn sọ ní ojú gbangba ni fún gbogbo ọmọ aráyé wípé àwọn tá a rán ní iṣẹ́ yìí iṣẹ́ tara tiwọn ní tí wọ́n ń ṣe ó ní tẹ́ ẹ bá bójú wò ó àwọn nǹkan bíi méjìdínláàádọ́rin tí wọ́n lélẹ̀ wọn kàn ń họlẹ́ bẹ́ẹ̀ bá wọn ń họlẹ́ bẹ́ẹ̀ bá ní wọ́n fi nǹkan tó yẹ kí wọ́n ṣe sílẹ̀ wọn ò ṣe o wọ́n ń pẹ́ àwọn ọ̀rọ̀ gidi wọ́n ń pẹ́ lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tó sì fa wàhálà sí alọ́rùn gangan ó ní wọ́n mọ̀ o ó ní ìṣòro tí nàìjíríà ní ó ti ó ti wà láti ọjọ́ tó ti pẹ́ bí wọ́n bá bi àṣẹ ìdí yọ sọ fún yín wípé àfi ká dálẹ̀ ká tún sà èyí tẹ̀ mú ní kọ̀ọ̀kan tí wọ́n ń họ́ lẹ́bẹ̀ báyìí ẹ̀ ti mọ̀ pàápàá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdádúró àwọn ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní no way kò sí ntọ́jọ́ kọ sọ́nà ń bẹ́ẹ̀ ìjọba àbílẹ̀ ọ̀dà dúró ó ní nígbà tó jẹ́ pé àwọn àjọ olómìnira ti ń ṣe kò kárí ètò ìdìbò tá láwọn ìpínlẹ̀ ọ̀nà ó lẹ́rò pé gómìnà kan ó fìdí rẹmi nínú bòkọ sọ́gbọ́n rẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ darí àwọn ìjọba àbílẹ̀ yìí wo tí wọ́n bá pò káyìn náà ni ìròyìn ń pọ̀ o bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune àní ààrẹ lórí fọyín ni Afẹ́nifẹ́re Ohanaeze Ndigbo Middle Belt Forum wọ́n ti sọ ògúlùtù ọ̀rọ̀ sáwọn asòfin wa pé wọ́n ń ọ̀rọ̀ Nàìjíríà lẹ́bẹ̀ẹ́ bá ní o. tọ́ lórí wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin Russia àti Ukraine lásìkò yìí àjọ ayánilówó ní àgbáyé IMF àti báńkì àgbáyé World Bank wọ́n ti panupọ̀ sọ pé àwọn ṣetán àti fowó ṣèrànwọ́ owó tí àwọn aláṣẹ Ukraine ń béèrè fún àwọn ò buwọ́lù lọ́gán tí ètò bá ti parí lórí owó ọ̀hún five point two billion dollars ni wọ́n pé àwọn ò fi ṣèrànwọ́ fún Ukraine kí nǹkan má fi bàjẹ́ nídìí ogun eléyìí tí Russia ń gbé tì wọ́n lásìkò tá a wà yìí àwọn aláṣẹ World Bank àti IMF àwọn náà ni wọ́n ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ara wọn nígbà tí Ukraine ń béèrè fún two point eh, two billion dollars látọ̀dọ̀ IMF ó ń béèrè fún owó eléyìí tí ó lé díẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ ní three billion dollars látọ̀dọ̀ báńkì àgbáyé World Bank wọ́n ní gbogbo eléyìí òun náà ni àwọn àjọ àgbáyé méjèèjì yóò bójú wò ẹ wá jẹ́ àtún lọ sójú ìwé ìkẹtàdínníọgbọ̀n ti punch òórọ̀ yìí ọ̀sìnbàjò sanwó-olú ti ṣe gómìnà èkó àti oyetola gómìnà pínlẹ̀ ọ̀ṣun àtàwọn ìkànlú wọ́n kan sára sí akọni ìgbàgbọ́ tí ọjọ́ òbí rẹ̀ bá láyé bàbá enoch adébóyè igbákejì ààrẹ nàìjíríà yẹmí ọ̀sìnbàjò gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu gómìnà kogi yàyà bello alága ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó múdẹ̀sírò ọ̀básà àtàwọn ìkànlú míì ń bẹ lára àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n panupọ̀ mọ́ kan sára kọrinre sí bàbá ọlọ́jọ́bí alábòjútó gbogbogbò ìjọ ìràpadà kristi káàkiri àgbáyé pító enoch adébóyè tí wọ́n ti pé ẹni ọgọ́rin ọdún eighty lókè pẹ̀ ńgbà tí igbákejì ààrẹ tí ó sọ̀rọ̀ ó ṣàpèjúwe bàbá Adébóyè àti ìgbésí ayé wọn bí ẹ̀kọ́ ńlá fún àwùjọ tá a wà yìí ó ní ṣé ìrẹ̀lẹ̀ tí ọ̀lẹ́lẹ́gbẹ́ ni ká sọ ni àbí ìwà ọmọlúàbí tí ọ̀la fi wé àfijọ ṣóun ni ká wí àwọn ìwà eléyìí tá a lè gbẹ̀rí jẹ́ gbogbo ẹ̀ pátá ni ntí ìgbésí ayé bàbá Adébóyè tó dúró lé lórí ó ní àbárí nínú àwọn èèyàn àwùjọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ kínní tí wọ́n sì ń ṣàmúlò ẹ̀ ìgbésí ayé wa àtàwùjọ tá a wà ìbárọrùn ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú jù bẹ́ẹ̀ lọ. lábẹ́ ẹ̀ ni mo tún ti rí ìròyìn míì láti ìpínlẹ̀ Niger ní orílẹ̀-èdè ti a Naija wọ́n ní ó kéré tán àwọn karambani bíi igba níye bandit bíi two hundred òun náà ni wọ́n gbẹ̀mí wọn nígbà tí ìjà àjàkú akátá láàrin àwọn karambani àtàwọn òṣìṣẹ́ aláàbò Nàìjíríà tí ó fẹjú kẹ̀kẹ́ èrò òbọ̀n ń dún gbìnrà gbìnrà láàrin igun méjèèjì ńgbà tá a fi wò wọ́n ní igba nínú àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá agbébọn ọ̀hún ni wọ́n ti dẹni ilẹ̀ nígbà tí méjì nínú àwọn òṣìṣẹ́ aláàbò nàìjíríà náà fara gbọgbẹ́ tí wọ́n sì gbẹ́mìí mì ha ó mà ṣe ìròyìn yẹn ń bẹ lójú ìwé ìkẹyìndín ní ọgbọ̀n punch fún tòórọ̀ yìí. ọ̀dà àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé náà tún pọ̀ lónìí ẹ mọ̀ gbọ́ nígbà tí ọgbẹ̀nu tán ní ọ̀sán àmọ́ ẹ jẹ́ ká rí àwọn kan lórí níbẹ̀ fún yín arákùnrin kan tí ọ̀dàgbà púpọ̀ jù lágbọ́ pé wọ́n ti yìnbọn fún ní àtàrí ní agbègbè agbowó ní ìlú ìbàdàn agbègbè orogún tẹ̀ bá ń bí àwọn èèyàn ṣe sọ wọ́n níbi tó ti ń fà á máwọn tó fẹ́ já ọ̀kadà rẹ̀ gbà ni a ti gbébọn fún ní orí ńbẹ̀. Hmm. arákùnrin kan tó jẹ́ ẹni ọdún mọ́kàndínlógójì náà wọ́n ti fọ̀pá wọn ẹ̀wọ̀n fún pé kọ́lọ́ ẹ̀wọ̀n ayérayé hmm, títí láì tó pé ó pa bàbá rẹ̀ ó ní bàbá àwọn ìní bẹ́ẹ̀ndì bí ìyàwó òun ò ṣe sábìámọ́ hmm. wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n ayérayé báyìí ṣé wá rí i lórí ikú tó pa ọmọkùnrin kan tí í ṣe akẹ́kọ̀ọ́ OAU arákùnrin Timothy Adégòkè wọ́n ti sọ pé òní yìí ẹjọ́ máa tẹ̀síwájú nílé ẹjọ́ tó wà ní Òṣogbo ẹni tí í ṣe agbẹjọ́rò fún àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin tí wọ́n ṣekú pa ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ó fìdí ẹ̀ múlẹ̀ ní àná fáwọn oníròyìn ẹ wo àwọn òròyìn kọ̀ọ̀kan bẹ ẹ gbọ́ tó bá gbẹnu tán lọ́sàn-án. Hmm. ó yá ẹ jẹ́ a lọ sí ojú ìwé ìkẹrìnlá ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe jáde fún ti òórọ̀ òní ìròyìn tá a rí níbẹ̀ ó náà ló ní í ṣe pọ̀ pẹ̀lú arákùnrin kan tí í ṣe ọlọ́pàá tí ó gbàwò rẹ̀ sí lọ́wọ́ lẹ́yìn màmá kan tí àwọn náà jẹ́ onípò nínú ìjọba tí ń bẹ lóde ìròyìn rèé lábẹ́ àkòrí iléeṣẹ́ ọlọ́pàá ti ké sí ẹ̀ṣọ́ lẹ́yìn màmá ní mọ́tà àkànbí pé kó yọjú wá rò tẹnu ẹ̀ lórí àwo ìrẹsì tí ń gbé bí ọmọ ọ̀dọ̀ lẹ́yìn mama vip iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn mọ̀ ti ránṣẹ́ sí askari kan tí wọn ò tí mú kọ ẹ̀ di àsìkò yìí tí ń ṣe ẹ̀ṣọ́ lẹ́yìn màmá tó ti fìgbà kan jẹ́ aṣojú nàìjíríà sí orílẹ̀ republic of netherlands ní mọ́tà àkànbí ambassador nàìjíríà sí netherlands tẹ́lẹ̀ ni mama yẹn wọ́n ní fọ́nrán kan tí ń káàkiri ìgboro nìyẹn ti rí ọlọ́pàá eléyìí tí ń ṣe bíi dọ̀bọ̀dìyẹ sà tẹ̀lé mọ̀mọ́ nímọ́ta àkànbí pẹ̀lú àwo ìrẹsì tí wọ́n kẹran sínú ìrẹsì ọ̀hún náà tí ó sì ń tò lọ́wọ̀ọ̀wọ́ bí ìgbà yín gbé tẹ̀lé mọ̀mọ́ ń bí wọ́n ti ń pín tí wọ́n ti ń bu oúnjẹ fún wọn fọ́nrán yìí níléeṣẹ́ ọlọ́pàá wò ni wọ́n sì sọ pé ah ntí àwọn wò nínú fọ́nrán yìí tí àwọn fojú ara àwọn rí bó bá jẹ́ pé bó ṣe rí gẹ́ lẹ́nu tí ọ̀làlàyé kọ̀rọ̀kọ̀ ń dúnú iléeṣẹ́ ọlọ́pàá ní kínní nǹkan tìjú gbáà ní igilango ìbò kan embarrassing òun ni wọ́n fi gbé kalẹ̀ unprofessional wọ́n ní ó tẹ̀lé ìlànà ìgbésẹ̀ arákùnrin askari ń kọ̀ tẹ̀lé ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ kankan ó sì ti ní lójú ojúlé lọ ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà Múyìwá Adéjọbí CSP Múyìwá Adéjọbí òun ló ṣàlàyé pé arákùnrin òun tó jẹ́ ọlọ́pàá àwọn ti padà mọ̀ àwọn ti mọ ẹni tó jẹ́ àwọn sì mọ ibi tó ti ṣe àwọn ti pè é pé kọ́mọ bọ̀ ní Àbújá níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ pò ní gògóńgò pọ̀ ó ní áá iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ọ̀fà ìgbà pálapàla játijàti léde rèdè ọ̀dàndàn irú ètí asọnilẹ́nu ọlọ́pàá ọ̀hún tí ó hù adéjọbí ní ọlọ́pàá tá à ń sọ yìí ó ń bọ̀ lábújá láti wáá bá wa àti fomi basẹ̀ dé yóò wáá bá wa ní àbújá àbí láwọn e, àwọn ìbéèrè ńláńláńláńlá bàbá sì bí ní ìbéèrè tán á gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ a ní láti parúfẹ́ rádàdà báwọn rẹ nínú iléeṣẹ́ ọlọ́pàá torí pé it is embarrassing ó kọ̀ da fún orúkọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà sílé mọ̀ tẹ̀síwájú nínú pàlàpàlà bí ìlú àpàlà it is highly unprofessional èbó pọ̀ o nínú tí èmi ń kà yìí hmm. àmọ́ kí ó mọ̀ di pé èbó òun yóò mọ̀ fọyín lórí mo ní kí n kúrò lórí ẹ̀ ẹ lọ ka eh, balance ẹ̀ lójú ìwé kejìdínlógún punch. àwọn èèyàn ò nífẹ̀ẹ́ láti gbọ́ wọn ó sì fẹ́ máa sọ àwọn ọ̀rẹ́ lórí àmọ́ tèmi ó sọ ni pé wọ́n ní ọmọ ọba ọdọkọ ọgbà aṣù hmm. wọn wá ń bú ọmọ ọba pé kí ló dé hmm. tí ọgbowó ṣé tó gbowó kò ní ra oúnjẹ ni. yóò padà ra oúnjẹ náà ni. tọ́lọ́pàá náà ò ní jẹun ni àbí kí ni ẹ wo ẹ dákun sọ̀kalẹ̀ lórí èèyàn òjàre. accomplice ni tó ń ṣe yìí èwo èyí tó ṣe yìí. irọ́ accomplice kan. iléeṣẹ́ ọlọ́pàá ni ó wà embarrassing unprofessional wọ́n fi highly sí unprofessional gan wọ́n ní it is not good for the image of the force english. èmi ò ní èmi ò ní dásìsì wọ́n mọ táwọn pé yóò sá jẹun máa pé màmá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ kàdé bíi pé màmá sọ pé abó oúnjẹ rẹ̀ ló gbé lọ́wọ́ òun. ó wá gbé tò tẹ̀lé màmá. ooo wọ́n náà sọ pé buffet ni buntọ́ jẹ ní jẹ́ buffet buntọ́ ọba lè jẹ tó ní sẹ́kù ni o ìyá abutí ẹ̀ tán ìyá ń lọ báyọ̀ ń torí pé ìyá ògbé abọ́ oúnjẹ kankan lọ́wọ́ ó sì mọ̀ pé àwọn ayàwòrán ó ní ibi tí wọ́n ti mango ṣọ́ọ̀tì bí wọ́n bá fẹ́ fi sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok thank you. Mhm. ẹ já tẹ̀síwájú lórí ìròyìn ajá balẹ̀ lórí ìdádúró àwọn ìjọba àbílẹ̀ ìròyìn tún ń tẹ̀lé ìròyìn ó ń bímọ lérí ara wọn ni hmm. local government autonomy wọ́n ti sọ báyìí láti ọ̀dọ̀ norge ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ pé àwọn ọmọ fojú tọpinpin àwọn asòfin tí ó bá dìbò takò ni pé kí ẹgbẹ́ ìjọba àbílẹ̀ kọ́mọ́dà dúró ni pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin àgbà bí wọ́n ti parí iṣẹ́ tiwọn báyìí látàrí bí ìjọba àbílẹ̀ ó ṣe dádúró ní dánfó gedegbe tí wọ́n gbọ́ bùkátà lórí ara wọn láì ní sí pé àwọn gómìnà tún máa ṣàtójúbọ̀ sí ọ̀rọ̀ wọn ń bẹ̀ ẹgbẹ́ norgay tọ́jú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ wọ́n ti sọ ọ́ pé ìgbàkúgbà táwọn ìpínlẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ tó tọ́ lè lórí àwọn lọ tọpin táwọn ọmọ wò wọ́n báyìí ni ní ìlànà bóun ẹni ọ̀sọ̀nù aṣojú olóhùn káwọn orí àwọn aṣòfin gan tí ó ta kò ó tàbí tí ò ní jẹ́ kí wọ́n rí ìdá méjì nínú mẹ́ta gbogbo àwọn tí ń bẹ nínú lẹ́gbọ̀n aṣòfin lájẹ́ kí àbáyé kọ́yàn yọ ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ norgay lórílẹ̀‐èdè nàìjíríà comrade hakeem ambali ló sọ̀rọ̀ náà jáde o pé ibi táwa kọ e, ìhà sínú o ní pàtó wípé àwọn tí wọ́n takò yóò jọ sojú wa ní orílẹ̀-èdè nàìjíríà àmbà ló sọ fún àwọn tó jẹ́ asòfin láwọn ìpínlẹ̀ wípé ẹ̀yin gangan náà ẹ̀sìn ń tọ́tọ́ o lójú ọjọ́ ẹ̀mọ́ ìṣe nǹkan lè tí yóò ṣe àkóbá fún ọjọ́ ọ̀la àwa tá a jẹ́ òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ àti orílẹ̀-èdè nàìjíríà ní àpapọ̀. ó ti ka ìròyìn asu asu asu èwo ń bẹ asu pọ̀ o. ngègé sọ fún asu tí wọ́n fòpin sí ah, eh, eh, ìyanṣẹ́lódì. ìmọ̀ orí kan tí ngègé sọ pé ìyanṣẹ́lódì asu kò ní pẹ́ tí ó fi yanjú n ò tí ì kà. ok ẹ jẹ́ mẹ́nu bà eléyìí fẹ́rẹ́fẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige ó ti sọ wípé akẹgbẹ́ òun tí òun náà jẹ́ mínísítà Zainab Ahmed ti ṣe mínísítà ètò ẹ̀náwó yóò wá ojútùú sí ọ̀rọ̀ wàhálà tí ń bẹ láàrin ASUU àti ìjọba àpapọ̀ láti mọ bí wọ́n ṣe sáré gbé àwọn ìgbésẹ̀ kankan pápápá bó tiẹ̀ jẹ́ pé ńgbà mo sọ fún akẹgbẹ́ mi ní ilé ètò e, ilé iṣẹ́ ètò ẹ̀náwó ó ní à kò sówó tó nǹkan lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ rántí ṣẹ́ ẹ̀ gbàgbé ṣẹ́ gbàgbé ṣẹ́ rántí pé ọjọ́ ajé Monday ọjọ́ kẹrìnlá oṣù kejì tá a lò lọ́wọ́ ọdún 2022 òun náà ni asuu kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ mẹ́rin gbáko látàrí bíjọba ṣe kùnà àti má déhùn àárín àwọn méjèèjì ṣẹ lẹ́yìn ìyanṣẹ́lódì ngige náà ló tètè pèsè ààyè fún ìsọ̀rọ̀ nítùbí ìnùbí negotiation láàrin igun méjèèjì bó tiẹ̀ jẹ́ pé asuu sọ wípé àwọn ò ní kú ò lórí ìyanṣẹ́lódì tí àwọn wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ ìyanṣẹ́lódì lọ àmọ́ mínísítà ètò ìgbanisíṣẹ́ si nílẹ̀ yìí pé ìjọba ò ní wo àsòràn kí wọ́n mọ̀ yanṣẹ́ lódì gbogbo tí bá ń bẹ́ ńlẹ̀ tó jẹ́ gbùngbùngbùn làwọn náà jọ yanjú àmọ́ ní ìpínlẹ̀ Ondo àwọn akẹ́kọ̀ọ́ ti bọ́ síta láti fẹ̀hónú hàn bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n gbégi dáná ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ express ni pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ fásitì lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn National Association of, Univer of University Students ni wọ́n sọ wípé bí ìjọba ò bá tètè wá bí wọ́n ó ṣe yanjú wàhálà àárín àwọn àti asu àwọn náà ó jẹ́ kí wọ́n mọ̀ pé ajura wa lọ tìjàkadì kọ́ o èròyìn yẹn jù bẹ́ẹ̀ o mọ̀ká díẹ̀ ni o torí pé à ń lọ sí ojúde ọjà bá a bá padà dé èsì màmá ní mọ́tà àkànbí tí ọlọ́pàá gbà wò rẹ̀ sí lẹ́yìn wọn ó yẹ kí n fi kún ká mọ́ fìsí bìkan ju bìkan lọ. ajá balẹ̀. ajá balẹ̀ ah mọ ọkùnrin bó ṣe tán náà kọ̀kọ́ yálẹ̀gbẹ́ mi tí Sànjá ìrora káàkiri ìgboro àfi ẹni pé iṣẹ́ elékùkù ìkọlà jọ ń ṣe ni. ibẹ̀ ni ojókòó sí ṣébi tí wọ́n wà ló ń wà ẹni tọ́pọ̀ tiẹ̀ ti sún ó jẹ́ tètè lọ́ọ̀rì ìfowókọ́lẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn pẹ́ńtà tí ó wáyé ní March seventeen láago mẹ́wàá àárọ̀. bó o ní ṣe wá rówó ìfowókọ́lẹ̀ báyìí o. kò sí gìrì ọ̀fẹ́ nìforúkọsílẹ̀ tí gbogbo èèyàn sì wọlé sínú gbọ̀ngàn twenty one lórí irin gòdùn Ìbàdàn kódà gan o lè rẹ́gísítà CAC iléeṣẹ́ rẹ pẹ̀lú ẹ̀dínwó o sì tún lè láǹfààní ẹ̀yáwó àtowó ìrànwọ́ sísí sọ́kà àtoríṣiríṣi ẹ̀bùn ohun èlò ìkúnlé ló ti kúnlẹ̀ bíbà gbogbo èèyàn ni ó gba sọfẹ́níà lọ́lé àwọn àgbà òjẹ́ gbajúmọ̀ ni ó dá wa lẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà láwọn bíi Mr Sam Nwene Big Sam Honourable Seun Fakorede Mr Wọlé Akínúsì Honourable Ṣèyí Àdìsá Mágàjí Akínfágbèmí Barrister Ọlásùnkànmí Ọlálẹ́yẹ fẹ́kúrẹ́rẹ́ àlàyé zero eight one six five five nine seven six nine nine ìdánilẹ́kọ̀ọ́ àwọn kunlékunlé látọwọ́ Glist Paint lábẹ́ àkòrí ilé kíkùn débi àṣeyọrí nínú gbẹ̀ngàn map twenty one láago mẹ́wàá Thursday March seventeen o gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀. Are you interested in securing the future? The MBT approved Polytechnic or your state College of Agriculture and Technology, Oiskatech Igbora, which offers practicals into various courses, vocational skills, and entrepreneurship study, is the place to be. If you scored 100 and above in UTME, you are free to apply for a change of institution into Oiskatech Igbora. Oiskatech offers admission into full time and daily part time programs for national and higher national diploma with the faculties of management, plant science, animal and fisheries technology, agricultural extension, home and rural economics, agricultural and bioenvironmental engineering, and faculty of science. You can also take advantage of the newly introduced agribusiness management and apply. For more inquiries, visit www.oiskatech.edu.ng for further details and information on post UTM screening registration. Oiskatech, training for innovation, food sufficiency, and self employment open. Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State. Formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME. Candidates who choose the university as their first choice and second choice or did not choose at all are advised to do a change of institution to OAU STEC as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU STEC as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng For more inquiries, call 0803-864-3492. Announcer Ganiyu Oke, Saliu Registrar. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos. àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètò rí mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn ò ké síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àjàbalẹ̀. má gbàgbé ìròyìn rẹ o. oh sorry. ìdáhùn òun náà lọ kà tó fi sẹnu dédé síbí. tá a fi sẹnu dédé síbí. tèmi bá ní tí màá kà ńkọ́. ọlọ́kà lé ní ọlọ́kà lámúlòkọ wọ́n àwọn ará àdúgbò ó wà ní megaphone ó wà ní kẹwàá gbọ́. ó sì ń pe àdúgbò tó jẹ́ London ó ń pe lámúlòkọ. ṣé bá àdúgbò eh, mo sọ pé kì London mo ní àdúgbò ẹ ó wà pé wọn. ọlọ́ọ̀jẹ̀ kí nǹkan kí ọlọ́ọ̀jẹ̀ kí nǹkan kan gbọ̀n ọkọ̀ wá sọ́nà bẹ̀. èmi máa eh? wá àwọn èèyàn mi ń èmi ò lè ní kí n má wà bẹ́ẹ̀ lọ́sẹ̀. wọn náà wá mú lóko. wọ́n lọ mọ ẹ̀yin èèyàn wa èyí ni àmúrelé ìròyìn nígbà tí màmá nímọ́ta àkànbí ti yọmọ dáhùn sí ẹ̀sùn tí wọ́n fi kàn pàápàá fọ́nrán táwọn èèyàn ń fọ́n kiri sígboro màmá yìí tó ti fìgbà kan jẹ́ aṣojú nàìjíríà sí orílẹ̀-èdè Holland òun ló sọ wípé àwọn ará abí tún ti dé o wọ́n fẹ́ sọ̀rọ̀ ànádébá míì kójúmọ́ ó tó mọ́ ó ní oúnjẹ tẹ́ ẹ rí lọ́wọ́ ọlọ́pàá òun oúnjẹ rẹ̀ ni òun ló ní oúnjẹ òun ìgbà tí òun fẹ́ lọ rèé gba oúnjẹ òun náà pè pé wá lọ gba oúnjẹ tiẹ̀ náà ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí olùkọ́ ni mí o tíṣà ajímẹ́fun tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ mo sì mọ̀ nípa bí àkíṣe fààyè gba ìwà pálapàla ìwà rándanrandan English I'm a disciplinarian English fún ìdí èyí irú mi láwàá bá nu kàtìkàtì mm. ipò wo gan nípò mọ̀mọ́ ní mọ́tà àkànbí yìí àwọn ni wọ́n fi ṣe alága ìgbìmọ̀ alága ìgbìmọ̀ alábòjútó àwọn àjọ tí ń rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ girama ó ní chairman fún governing body governing board fún national secondary school education ní orílẹ̀-èdè yìí ni wọ́n ní màmá ti sọ̀rọ̀ pé ẹ má dá wọn lóhùn àwọn tí ń fọ́n kiri wọ́n wẹ̀ tí wọ́n bà ló kọjẹ́ ni àwọn sínú. Si ọlọ́run nù mhm. ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mọ kàdé ẹ̀ torí àsìkò ẹ lọ gbẹnu sẹ̀ tó. ọ̀dà ọ̀rọ̀ bí epo ṣe ń wọ́n káàkiri ìgboro ó ti dàbí ẹni pé ó ti ń di ẹ̀rù jẹjẹ sọ́kàn gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá ní ìgboro ayé gbogbo àwọn tó jẹ́ ilé epo kọ̀ọ̀kan ní agbègbè wa nígboro ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ní ilẹ̀ ìbàdàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ilé epo ní ń tà ní three hundred naira per litre ibi tí wọ́n bá ti láàánú èèyàn two hundred eighty naira per litre àwọn yẹn wà ń béèrè pé ibo ni àbá ilé ìjà ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo míì tí wọ́n sì kẹ̀fín pé wọ́n ní epo nù kòtò wọ́n ní ni wọ́n kọ̀ tí wọ́n ọ̀tá tọ́jẹ́ pé lọ́gànjọ́ òru ni àwọn kan wọ́n ti dìbọ̀lé tí wọ́n gbọ́n epo fún wọn àwọn lẹ́wọ̀ àmọ́ rí lójú ọ̀nà sábó tí wọ́n mọ̀ ta ní five thousand naira kẹ́ẹ̀gì ojú ojú five litre lọ tó ọlọ́run ọba kó ṣàánú ẹni ni o gbogbo àwọn tí bá wà ń ṣe eléyìí ẹ bára yín sọ ní tíjó tọrọ torí pé àwọn ikọ̀ ìjọba wọ́n ti fẹ́ mọ́ bóde ọ̀rọ̀ pé ń tààrà là ń tàkọ táyé pé ń tààrà lẹ́ tà ń tà gbangba kárí ọ mm-hmm. ẹ ń bá tà lóru tí wọ́n bá ti gba imú àwa tá a kéde ẹ̀ rí o. a sì kéde ẹ̀fà ayé mi. Ah, ah, ah, ọ̀rọ̀ epo pàápàá nírúfẹ́ àsìkò yìí ìlú gángan ni bó ṣe kọwájú sẹ́nìkan ní ọ̀kẹ́yìn sẹ́lòmíì kò sì sẹ́ni tí wọ́n wàá rí tí wọ́n ó bi tí ò wá ní rí wí hmm. àtàlágbàtà o àtàwọn aládàáni tí wọ́n jẹ́ olómìnira láàyè ara wọn o àtàwọn aláràtúntà o kálukú òrìṣọ ni hmm. gbogbo ẹ̀ náà orí mẹ̀kúnnù àtàràlú ni ó ti mọ̀ ọ́n ro kege mẹ̀kúnnù ọwọ́ akígbekígbe kí ní ṣẹlẹ̀ kò wá ní sẹ́ni tí ó ti ẹ̀dá olóhùn <laughs> bí ìbá sọpẹ́lọpẹ́ rédíò àtẹ̀yìn oníròyìn tí ẹ ń gbẹnusọ lọ́pọ̀ ọ̀gbà faraàlú aráàlú ò mọ ibi tí wọ́n kọrí sí ti lọ hmm. béèrè béèrè àwọn tí ó dá wọn lóhùn náà ò sì ṣetán àti dá wọn lóhùn àmọ́ jẹ́ kí aago yìí kórè kúrò lé wa. ó dà situation room ó ń bọ̀ láìpẹ́ yìí pẹ̀lú Azi Brown mm, lónìí. ìdàgbàsókè nǹkan amáyédẹrùn infrastructure development ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni Isaac ọmọ sọ̀rọ̀ lórí ọ̀jọ̀gbọ́n Daud Sangodoyin tí wọ́n jẹ́ honourable commissioner for works and public infrastructure àti ìgbòkègbodò ọkọ̀ and transport àwọn náà ni wọ́n máa gbà lálejò tó títí ọ̀la tẹ́ mọ pàdé ajá àbálẹ̀. àsìkò tí ì lọ hello. ok ẹ káàbọ̀ ok ẹ ṣe. ẹ wẹ̀lẹ́ sà. àmì nǹkan tí èmi rí lè láti fẹ́ sọ fún yín òun pé now àwọn ọlọ́pàá rí náà rí pé ẹnìkan gbé abó oúnjẹ láti máa jẹun lọ́wọ́ wípé ó ń dìgírísì àwọn now gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí pẹ̀lú wípé àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń gba ìbá tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ òkèèrè tí wọ́n ń fò mọ́lẹ̀ ṣé ìyẹn ló wá yẹ kó máa rí náà rí náà rí ẹni tó pé cocaine ẹni tó ń gba owó owó lọ́wọ́ àwọn ọ̀daràn jẹ́ pé wọ́n gbò wọ́n lẹ̀ ẹni tó bá ń gbá oúnjẹ lọ́wọ́ òun ló ń wá sùn ẹ kó rí bẹ́ẹ̀ pé kó rí bẹ́ẹ̀ kò dá nàìjíríà yìí ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ kálọ̀ àkọsílẹ̀ kó lè rí bẹ́ẹ̀ ara rà sọ